ẹ káàmọ́ padà sórí ètò yìí tó Ramadan Kareem àwọn afáwà Sheikh Muhammad Murtada Babalula ti ń bọ́ sọ̀rọ̀ láti fọ̀rọ̀ jù tó rọrọ̀ látàárọ̀ lórí ọ̀rọ̀ zakatul fitiri ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n ní ká tètè yọ báyìí báyìí báyìí bá ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tètè yọ tiẹ̀ láàárọ̀ yìí láàárọ̀ yìí yọ tiẹ̀ tọmọ rẹ tìyàwó tàwọn ẹni tẹ́ ẹjọ́ àti sọ́ngbà tá à ń ka gbogbo ọ̀ràn mẹ́jọ tí a lè yọ fún. ẹ̀pẹ́ nínú ẹ̀ náà la sọ yìí pé wàfíì rìkọ́ọ̀bì a lè fi mú èèyàn kúrò nínú oko ẹrú kò sẹ́ni tá a mú kúrò lóko ẹrú ẹ rí i pé oko ẹrú tó wà náà owó ló nídìí bẹ́ẹ̀ náà ni wàfíì rìkọ́ọ̀bì a sì lè wàlẹ̀ gáàrì mí náà a lè fi ìyọ̀yàn kúrò lóko gbèsè bàbá ju owó gbẹdà wọn ní ká yọ ráìsì lórí èmi mẹ́rin lórí ọmọ mi mẹ́rin lórí ìyàwó mi mẹ́rin káwá wò pé ọ̀dà tábà ní káwá kọ̀ǹfà àti gbogbo tí mo yọ yìí sowó èló ní ọ̀jẹ̀ àwa mú owó rẹ̀ a lè kó fún yàn pé tọ̀ sàkátù lè fi tí rì mí ọdún yìí o ò ní owó rẹ̀ ni mo yọ fún ọ a lè fowó yọ torí kọ́dà nínú èyí tó tún dáa jù gan lọ gẹ́gẹ́ bá a ti sọ yìí pé ìsìláàmù wo fẹ́ rọrùn fún wa àwọn onísìn pé ọ̀dà ẹnìkan ṣoṣo mo fẹ́ yọ fún àtẹ̀yí tí mo fẹ́ yọ lórí mi lórí ìyàwó mi lórí ọmọ mi ọ̀wá mú ìdá kan ń bẹ́ẹ̀ ó fi ṣe bí ìrẹsì ó fi ṣe bí èlùbọ́ àbí bí sẹ̀mú ó mú dá míì tó kù ó fi ṣe bí owó torí ẹni tó gbé oúnjẹ fún owó náà ni ó fi sọ ọ́ di tí ó rí jẹ yóò fọ owó yóò tó fi ra ní tó fi ṣe yóò ra kẹrọsínì yóò ròró yóò fi ṣe ó ní pé nínú tó dáa jù ó náà ni wípé a lè fowó yọ torí yóò jẹ́ rọrùn yóò sì jẹ́ dùnú fẹ́ni tá a yọ. tó alhamdulilayi ọ̀rọ̀ lẹ́gbọ́ yóò lọ́nà àfa wa sheikh muhammad murtado babadudu ọlọ́mọsọba sanyí lẹ́sàn-án rí. adúgbò ẹ̀kọ́ pé apè yín ẹ sì dá wa lóhùn ọlọ́mọsọba dúpẹ́ fún yín o ọlọ́dẹ muhammad ọdọ ọlọ́mọlá láyìlá illallah. gbogbo ìyá olólùfẹ́ wa lórí ètò wa ramadan kareem kó tó di pé a máa lọ ní àárọ̀ yìí olóògbé ọlọ́run ṣáàlà ó tún kẹ ọ̀kan sí tẹ́ wò ramadan táwọn fi ṣe ramadan gbogbo ìyá olólùfẹ́ wa tẹ́ ẹ ti mọ nọ́mbà wa ẹ jẹ́ ká ẹ pè wá lénìí ká kíra wa kú ọdún kájọ ọmọ kíra wa kú ọdún kọ́lọ́wọ́n ọgbà ọdún ẹnìkọ̀ọ̀kan wa ẹni tẹ́ bá dẹ̀ fẹ́ fi nǹkan ọdún náà ránṣẹ́ sí wa no problem àá máa retí nǹkan ọdún yìí ṣùgbọ́n láàárọ̀ yìí mo fẹ́ dúpẹ́ púpọ̀ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tí wọ́n fún wa ní àǹfààní láti ṣe eléyìí tá a ṣe lọ́dún yìí iléeṣẹ́ Orísun náà Ọlọ́run níjọ́ bàjẹ́ aburú ò ṣẹlẹ̀ ńbẹ̀ ọlá nàbí lọ́dọ̀ Ọlọ́run ọ̀gá wa àgbà Fẹ́mi Adéríbigbé Ọlọ́run o ọba tó gbé yín kalẹ̀ ní àwòkọ́ṣe dáadáa fún gbogbo ẹni tó náà bá fẹ́ lálùyọ láyé ọba tó gbé yín kalẹ̀ ní ẹni tó jẹ́ olórí èrò tí ó máa kó àwọn èèyàn jọ Ọlọ́run Ọlọ́run ní tú akámọ yín lójú o ọlànà Muhammad lọ́dọ̀ Ọlọ́run la ilaha illallah gbogbo àwọn staff lé Orísun pátápátá àti àwọn eh, eh, eh, business mi tọ́lọ́run tún ṣe fún yín ọlọ́run ò ní já burú ọsẹlẹ sẹ́ni kọ̀ọ̀kan wọn ọlọ́run ní muhammadu ọdún ọlọ́run láìla ilà àárín àtọ́lọ́run ọlọ́run ò ní jọ́ dàrú àárín àtàwọn òbí ọlọ́run ò ní jọ́ dàrú ọlọ́run ní muhammadu ọdún ọlọ́run àárín àti gbọ̀n staff ọlọ́run ò ní jọ́ dàrú kò ní bàjẹ́ o àlékún àrànṣeré ọlọ́run bá a ṣe fún yín láìla ilà wọn tó wọn bá yín mójútó tó náà ti fi ń lọ bẹ̀rẹ̀ láti rọ̀nkú sèyí ni àti gbogbo àwọn ọ̀gá wa míì náà ọlọ́run sábà dúró wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọ̀gá Bísí Olúkòsì ọlọ́mọba dúró tì wọ́n nínú àwọn tí wọ́n dúró ti ètò yìí tó jẹ́ pé tí Ramadan Kareem tí ọba tí tí àbá tí àbá tí àṣìfẹ́ báyìí àwọn náà ní í sinmi wọ́n máa lọ sọ́tún lọ sósì ọlọ́wọ́ àdúrà kí ló ń ṣẹlẹ̀ kí lẹ́ fi lẹ́ fẹ́ báwo ni kíní kankan kan bẹ́ẹ̀ ni wọ́n ti ń ṣe tètò yìí fi dúró tó fi dúró déédéé báyìí tẹ́ fi ń gbádùn ẹ̀ lé àwọn tó dúró tì mí tí n bá ka orúkọ yẹn délẹ̀ ẹ̀yin náà ẹ gbọ́ lọ́run tóbi nítorí pé gbogbo wọn pátápátá gbogbo wọn pátápátá ẹlẹ́sìn kejì ni wọn ṣùgbọ́n àwọn òwò pàwọn àwọn jẹ́ Christian kọrin ṣèbí tó àwọn mùsùlùmí ni jàre kí lọ́kàn wá pẹ̀lú ẹ̀ wàláhì wọn sọ bẹ́ẹ̀ o kódà kan pèmí kan bá tún fẹ́ bá tún fẹ́ sùn jù wọn á tún pèmí pé à ó wà dùn àmọ́ sùn mọ́sùn tíyá ó tíyá ó tíyá ó à ọlọ́run dákun sọ̀bà ń dúpẹ́ fẹ́ni kọ̀ọ̀kan yìí o ọlọ́run dá Muhammad lọ́dọ̀ ọlọ́ ẹ̀ ní màpadà sí igbó o mo dúpẹ́ pọ̀ lọ́wọ́ pòdúsà mi Mr Bolúwa ti fẹ́ tani mọ́mọ́ ọlọ́run sábà dúpẹ́ fún wọn o ọlọ́run bá wà pẹ̀lú yìí o ọlọ́run dá Muhammad lọ́dọ̀ ọlọ́run ti fẹ́ ti fẹ́ ni gbogbo àwọn èèyàn ń pè wọ́n ọlọ́run mọ́sà fẹ́ràn gbogbo wa náà ọlọ́run dábì lọ́dọ̀ ọlọ́run Madam Libi níbi mo dúpẹ́ pọ̀ obìnrin bí ọkùnrin ọlọ́run bá wà pẹ̀lú yín o ọlọ́run náà muhammed lọ́dọ̀ ọlọ́run la ilaha madam níbi thank you thank you thank you very much we i i appreciate you thank you very much may god bless you ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run mr fẹ́mi ayénumẹ̀lọ hmm, mr Femi, ayenumelo. ọlọ́wọ́ ọdán nìyẹn òun ló ń gé gbogbo ẹ̀ tó fi ń balance ara wọn tí gbogbo ẹ̀ fi ń jọra wọn tẹ́ẹ̀ fi ń gbádùn ẹ̀ nílé ọlọ́run níjó sí tẹ̀ wà kàn ló nímú ọlọ́wọ́ tó fi ń tẹ̀ ọlọ́run náà bí lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah Mr Emmanuel àríbí hmm. Emmanuel àríbí àwọn náà wà ní ilé agbára lọ́hùn tí wọ́n fi ń sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ wọ́n mú sí yùní wọ́n mú wáìdì ní medium short ní everything tẹ́ ń wò tí gbogbo ẹ̀ táwọn ìwòran wa fi kílíà kedere àwọn náà wà ní ẹ̀ ọlọ́mọ sábà dúró tì yín o ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run kó má Mr Joshua owó ẹ̀yẹ hmm, cameraman yẹn cameraman tó mòye ọlọ́mọ bá dúró tì yín ọlá nàbí lọ́dọ̀ ọlọ́run láìláìlá gbogbo yẹ ẹni máa padà sí ibú ẹsìn ní máa padà sí ìgbà miss ọláwùmí adébáyọ̀ miss ọláwùmí adébáyọ̀ ọlọ́run bá wa pẹ̀lú yín o làlàyé ìlàlá gbogbo àwọn tó ń dúró tètò yìí tó fi ṣe ṣe ẹ ó fi dórí francis seho àwọn ni wọ́n wà nídìí ètò ọdíò tẹ́ fi ń gbọ́ kedere bó bá ti fẹ́ wúkọ wọn àtúntò ọdọ ọwọ àdó tó kíní ò tí ì dá o ẹ báyìí o ẹ báyìí o guest ẹ sọ̀rọ̀ wò kágbó òun yín àwọn náà wà nídìí ètò yẹn ọlọ́run bá wa pẹ̀lú yín o bẹ́ẹ̀ bákan náà ni mr samuel ayédè ẹ̀hẹ́ ọlọ́mọsá bá wà pẹ̀lú gbogbo yín lánàbí lọ́dọ̀ ọlọ́run iṣẹ́ ṣe yín ọlọ́run fa àlùbáríkà sí Mr Kunle Karim adúpẹ́ púpọ̀ adúpẹ́ púpọ̀ adúpẹ́ púpọ̀ ọlọ́run bá wà pẹ̀lú gbogbo yín o lánàbí lọ́dọ̀ ọlọ́run ọ̀làlá hàwùlà ọ̀là kúwọ́tà ilà abilà ilà ilà sí. HR wa Mr Oyewo Joseph HR Oyewo Joseph ọlọ́run bá wà pẹ̀lú yín ọlọ́run Muhammad lọ́dọ̀ ọlọ́run láìlá ilàlá ọ̀gá wa àgbà Fẹ́mi Adéríbigbé hmm, ẹni mà padà sígbó ẹni mà padà sígbà bàbá wa sì yí adébígbé ọlọ́run níjẹ́ ṣubú ọ̀làlá ilaha illallah ọ̀làlá hawla wàlà kúwọ́ta illa billahi ilasin ọlọ́run wọlá nu ramadan tá a wáyé yóò wọlá nu oṣù wọ́tá wáyé yóò wọlá àpọ́nlé tẹ̀ ṣe fún ramadan ah iléeṣẹ́ orísun ọlọ́run níjọ́ bàjẹ́ yóò wọlá àdúrà tí gbogbo àwọn tí ń wò wá ń lé tí wọ́n ń ṣe fún wa àwọn èèyàn ń ṣàdúrà fún láti ìlú Abidjan ìyá náà ti fẹ́ràn wa ó sádùn àforísun pọ̀ jù ọ̀pọ̀ jù ẹ̀rọ ẹ̀rọ màá jẹ́ kẹ́ ẹ ra wo àdúrà tí wọ́n ṣe fún wa kó tó di pé màá dágbére láàárọ̀ yìí pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá ẹ máa wo àdúrà tí yàrá yẹn ṣe fún wa pẹ̀lú ògo Ọlọ́run ṣáàlá ṣùgbọ́n tẹ bá wo àdúrà yẹn tán a wà dágbére fúnra wa lórí ètò tààrọ̀ yìí nítorí pé hmm, lọ́la láṣẹ ta ọ̀dẹ́ Ramadan tá a fi dágbére fún Ramadan gangan tá a celebrate ẹ̀yin tẹ́ ń wọ́n lé èmi náà gbogbo wa á jọ wá fi àsìkìrí á darúkọ ọlọ́run á ṣe gbogbo ẹ̀ kọ́lọ́n dá kúsà tiwa ọlọ́run dá muhammadu lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah ọlọ́run la hawla wala quwwata illa asim. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu orí ètò Ramadan Kareem ńlá wà ní ìkànnì Orísun gẹ́gẹ́ bí iṣẹ́ tí Alhaji wa Quadri Yusuf ọba tí wọ́n rán wa sí ilẹ̀ Abidjan a ti wà lọ́dọ̀ ọ̀kan nínú àwọn tí wọ́n ń gbádùn ètò wa tí wọ́n máa ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí nàìjíríà tí wọ́n sì máa ń pè wá lórí aago wípé àwọn ń gbádùn ètò wa alájà wa ẹ bá wa dárúkọ yín fáwọn aráàlú. alájà Muinat Ṣeré Sarafadeen. ẹ mo máa wa àdúgbò bo la wà yìí gangan. àdúgbò yòókùbò la wà yìí Abidjan yòókùbò la wà yìí. alájà ṣé ọmọ Abidjan gangan ni yín ni àbí mi ò kí ń sọ ọmọ abíjọ mi ìjì ló ní ó wá tó gbà wo tẹ́ ti dé ilẹ̀ yìí. mo ti délẹ̀ mo ṣe kékeré bí mi mo sì lọ́kọ àwọn bàbá wa náà ti gbélẹ̀ ìlú kan tó kó lọlé. ohun tí ẹ máa ń sọ fún wa tẹ́ bá pè wá lórí aago lórí ètò wa Ramadan Kareem mo fẹ́ kẹ́ bá a sọ fún ara ilé kí wọ́n gbọ́. tí àwọn ń gbọ́ àwọn àáfàá tán máa ń gbé wá àwọn ọ̀rọ̀ tí wọ́n bá sọ ó máa ń jẹ́ àríkọ́gbọ́n fún wa la fi máa ń pè yín pé àìtó yìí àgbàdo rẹ̀ gan o ọlọ́mọ jẹ́ kí iléeṣẹ́ náà bàjẹ́ o. ó ní ọládùn àkọ́tẹ́ máa ń ṣe fún ọ̀gá wa ẹ bá wa tún ṣe kí n gbọ́. <laughs> mo máa ń sọ fún wọn pé ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí wọn gùn wọn ó ṣe iṣẹ́ náà pé iṣẹ́ Islam. ẹ bá ń dárúkọ wọn pé mo máa ń sọ pé ọlọ́run jẹ́ kí aláàjì kọ́dù Yusuf ọba ẹni sùn ó yá àdúrà tẹ máa ń ṣe fọ́gà ẹ bá wa ṣe. aláàjì kọ́dù ọba ni wọ́n ń sọ pé Islam tí wọ́n gbé lọ́wọ́ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ iléeṣẹ́ náà ò ní bàjẹ́ àgbéga ọmọ bá iléeṣẹ́ náà jọ̀wọ́ láti tóbi ìyànàbì Muhammad sallallahu alaihi wasallam. ẹ bá àwọn tí ẹ fẹ́ lẹ fẹ́ ṣàdúrà fún ẹ bá ṣàdúrà fún wọn ní ẹ̀kọ́. bàbá ọkọ mi bàbá dáadáa bàbá náà Alhaji Mustapha olóògùn ọlọ́run kò ní jẹ òun kó pa wọn pọ̀ pọ̀ bàbá mi náà ti lọ aláìjọ ojú la rí jimoh mi lò ọlọ́run kò ní jẹ àwọn ẹni tó pa wọn pọ̀ pọ̀ ẹ̀gbọ́n bàbá wa náà alájà limọ̀ ti fi péjú ọlọ́run pa àwọn náà pọ̀ pẹ́ kó forí jẹ ògùn sáńkóso wọn alájà mọ̀rúfá ògúndàrí ọmọ kékeré ni ṣẹ̀kú lọ́dọ̀ wá ń bì mí forí jẹ lọ́ba àwọn ọmọ rẹ̀ sàlámù alẹ́kùn alájà kí n pe ẹdúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ni ètò Ramadan Kareem òun náà lẹ ṣì ń wò. ẹ rí i pé àdúrà ni ìyá wa ṣe fún wa láti lu Abidjan ọlọmọsà gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa náà gbogbo àwọn olùfẹ́ wa tó kù l'Abidjan náà pátápátá gbé náà la fún o ọlọmọsà wa dúpẹ́ fún yín ọlá nẹ́bí lọ́dọ̀ ọlọmọlá láìla ẹ̀rọ̀lá kó tó nípa àmọ́ wa lọ láàárọ̀ bàbá bàbá Dr. Ahmad Salahuddin àwọn náà kó tẹ̀yìn fún mi wọ́n ní gbogbo àwọn àfáà tó bá ti wá pátápátá ni máa fún wọn ká máa fi kírun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 وإلى اللقاء ما سي إلى شيء ما الله ما سي إلى شيء ما ọlọ́run já ṣe ما láyé má ṣe ìlàṣe